gbẹ́sẹ̀ lé ọ. ẹ ẹ rà n ò retí àlejò. ẹ bàbá ẹ bàbá. dára sí mi dára sí mi nǹkan ṣe mí kí ló bá kò ní ṣe yín. mọ́mí àti dáàdì ló wà ní. Ah! accident ni. Ah! accident n ò gbàgbọ́ ọmọ ẹ lọ́la n ò gbà ẹ̀wọ̀n ẹ jẹ́ tí n bá torí ọmọ jìyà àdúrà mi ni kí n jẹun ọmọ. Èdùmàrè fún mi lọ́mọ tí ó ṣàánú mi kíyà mi má lọ lófo kó má lọ lófo kó má lọ lófo kó má lọ lófo kó má lọ lófo. àdúrà mi ni jẹ́ǹjẹ́ wọn mọ kíyà mi má lọ lófo. àdúrà mi ni jẹ́ǹjẹ́ wọn mọ kíyà mi má lọ lófo. Mami. Mami. I deserve ní ìtànà. I deserve God. Mòlù tí wọ́n á jẹ́. Bí gbogbo nǹkan ṣe rẹ̀ ni màá mi ẹni bínú. Ah. Ẹ̀kọ́ mi. Ẹ̀kọ́ máa ń dá mi lọ́rùn gbogbo ìgbà wọn. Ìyàwó mi ṣe dáadáa ni. Ṣé ọkọ̀ òjèpo? Ṣé ìjà o? Ọmọ mi bò ní ọkọ rẹ̀. Ah, ẹ pé mo máa ń kọrin kan fún yín hmm, hmm. máa sọ pé anything I be in this world anything I be in this world I will never forget you ìyá níyá mi màá mi. ọkọ mi àdìsá mi. Hmm. ìyàwó mi mo rọwọ rẹ lọra mo bò ń bá ń tọ́jú rẹ o ṣeun ẹ̀mí rẹ ó wo ó wà jẹun mo pẹ́pẹ́pẹ́ dojú alẹ́ kò ṣe. àmì àti ẹ̀mọ̀ kan ẹ̀yin gan ló jọ. mi mo bí ọyọ ọmọ ẹni àbíbò wa ni ọmọ ẹni ni bẹ́ẹ̀ máa ń bí ojú kò yàtọ̀ sí i. ojú tó ní tó máa ń bí. Ọlọ́run mi mo dúpẹ́. Ah, ìrìn kan tán ọ̀nà mo dúpẹ́. kọ́ má lọ lóko kọ́ má lọ lóko kọ́ má lọ lóko. àdúrà mi ni jẹ́ ń jẹun kíyà mi má lọ lóko. àdúrà mi ni jẹ́ ń jẹun kíyà mi má lọ lóko. ìyá ṣìkẹ́ mi ẹ má sunkún mọ́ tẹ́ ẹ bá sunkún látẹ̀ní dọ̀la <laughs> n tó máa ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀ àti ṣẹbọ àti ṣoògùn bá a ti wáyé páàrí láàrí ẹni tó bá wá nílé yìí ò dùn yín kóun náà mú titi ẹ̀ kó lù pa. ẹ yasike mi ti tó ẹ má rò jìnnà ah. yasike mi ó ti tó agbára Ọlọ́run ayé tẹ̀sí ò jẹ èrò díẹ̀ máa jẹ ó ti tó ó ti tó ó ti tó ọjọ́ ẹ má sọ fún mi. tí n bá torí ọmọ jìyà àdúrà mi ni kí n jẹun ọmọ Èdùmàrè fún mi lọ́mọ tí ó ṣàánú mi kíyà mi má lọ lófo kó má lọ lófo kó má lọ lóko kó má lọ lóko. ojú orí bàbá rẹ rèé o. Me, my father. Àdúrà mi ni hmm, jẹ́ǹjẹ́ mọ́mọ́ kí ìyá mi má lọ lóko. Àdúrà mi ni jẹ́ǹjẹ́ mọ́mọ́ kí ìyá mi má lọ lóko. Tí n bá torí ọmọ jìyà. Àdúrà mi ni kí n jẹun ọmọ. Èdùmàrè fún mi lọ́mọ tí ó ṣàánú mi kíyà mi má lọ lófo kó má lọ lófo kó má lọ lófo kó má lọ lófo kó má lọ lófo àdúrà mi ni jẹ́ ń jẹun ọmọ kíyà mi má lọ lóko àdúrà mi ni jẹ́ ń jẹun ọmọ kíyà mi má lọ lóko tí n bá torí ọmọ jìyà àdúrà mi ni kí n jẹun ọmọ èdùmàrè fún mi lọ́mọ tí ó ṣàánú mi kíyà mi má lọ lófo kó má lọ lófo kọ́ má lọ lóko kọ́ má lọ lóko kọ́ má lọ lóko. àdúrà mi ni jẹ́ǹjẹ́ wọn mọ kíyà mi má lọ lóko. àdúrà mi ni jẹ́ǹjẹ́ wọn mọ kíyà mi má lọ lóko. tí n bá torí ọmọ jìyà àdúrà mi ni kí n jẹun ọmọ. Èdùmàrè fún mi lọ́mọ tí ó ṣàánú mi kíyà mi má lọ lófo kó má lọ lófo kó má lọ lófo kó má lọ lófo kó má lọ lófo àdúrà mi ni jẹ́ ń jẹ́ wọn kíyà mi má lọ lófo kí ló wáá dé tó fi pẹ́ tó yìí. àwọn èèyàn wà ń di kànga ni. ó sì ń ṣe pé o tún rè darapọ̀ mọ́ àwọn ọmọ tí mo ní kó mọ́ darapọ̀ mọ́ òun. ọlọ́run má jẹ́ màmí ọlọ́run má jẹ́. ẹ owó tí mo wá ní o bá ń gbà bọ̀ ń kọ́. ẹ mo lọ síbẹ̀ àmọ́ ìgbà tí mo débẹ̀ wọ́n ní wọn ò sí nílé pé kí n padà wá. Hmm, mo sì fẹ́ lówó mo fẹ́ lò ó mo fẹ́ fi sanwó obì tí mo rà ń jẹta ni. ẹ má wọrí màá tún padà lọ ṣe ti gbọ́. ṣé wọ́n bọ́ omi tó wá rí pọ̀ ni. èwo tó bá ti di ọ̀sán máa tún lọ pọ̀ mí èrò pọ̀ díẹ̀. ọ̀rẹ́ mi wọ́n ní ohun tá a bá rí lókè ká fi wọn ara odò nǹkan tó jẹ́ kí wá rí ẹ nìyẹn nítorí pé mo rò mo wò pé nínú abúlé yìí la ti kàwé láti ṣe gbogbo ẹ̀. Ká kúrò nínú abúlé ká lọ sí ìlú Èkó, ká lọ ṣiṣẹ́ ń bẹ̀, ká dẹ̀ kórè oko wálé, ká táwa náà bá dé ká ṣe àwọn èèyàn lóore bí àwọn tó máa ń dé tó yẹ máa ń ṣe àwọn èèyàn lóore. Hm, Ṣìkẹ́mi, tá ní ká wo nǹkan tó sọ sílẹ̀ yìí, ah, àmọ̀ràn tó dáa ni. Àmọ́ á ti tó bí ìgbà wo lo ti ń rò wípé o fẹ́ lọ sílùú èkó àti wípé àwọn ọ̀rẹ́ wa tó kù ṣé o ti sọ fún wọn kí ni nǹkan tó ń sọ ṣáwọn náà fẹ́ lọ ni àbọ̀n sì fẹ́ dúró sábúlé. àtijọ́ sọ àtijọ́ pa àtijọ́ kú àmọ́ wọ́n ní kí kọ́kọ́ wá sọ fún ẹ̀ bá wọn ti gbà ó wọ́n ní kí wá sọ fún ẹ̀ torí mo fẹ́ kí a jọ lọ ká jọ lọ ṣoríire ká nígbà tó mọ bí àwọn bọ̀dákìní ṣe máa ń dé nígbà December yẹn tó máa gbé mọ́tò dé mo fẹ́ ká jọ lọ náà káwa náà dé ká gbé mọ́tò kí nù yóò mọ pé àwọn òbí wa mami ti jìyà jù. ìmọ̀ràn yín náà dà ṣìkẹ́mi tó jẹ́ kí n kàn tan ìmọ́lẹ̀ sí àwọn kọ̀ọ̀kan tó dàbí pé kò yẹ torí kò síbikíbi tí ẹ̀dá wà tí ò ti lè ṣoríire o kódà kó jẹ́ ní ìlú wa ìhòòhùn lọ́lọ́run kọ́ wípé ibẹ̀ lèèyàn máa ti ṣoríire wàá ṣoríire ńbẹ̀ kódà kó jẹ́ pé lẹ́yìn odi náà ni kò síbi tí ọlọ́run ọba yìí tí ò sí ṣó ti yí ẹ ẹ wò ó kò sí wàhálà ìyẹn máa lọ ẹ sì fèmí lẹ̀ síbí báyìí bọ̀ mo mọ̀ wípé tí ọlọ́run bá bá kọ pé mi náà máa wá sílùú èkó máa wá yín kàn. Ah, ah, kí ló dé tó lágídí báyìí jẹ́ ká lọ náà kí ló wà nínú ìlú wa yìí kò sí kankan nínú ìlú wa. Ah, ọ̀rẹ́ mi àní kò sí wàhálà ẹ mọ́ ọ lọ ẹ sì fèmí lẹ̀ ń bì. lásìkò ìgbà tá a ṣì wà yìí kò tí ì wù mí kí n lọ sílùú èkó. Hmm? ó ní ká máa lọ. wọn kò ojú lórí rẹ wọn jẹ kó ojú rẹ a máa mí ìzẹ. ẹ kò sí wàhálà a máa pera wa. tí ká ló papọ̀ náà. a ní mi ò tí ì lọ. màámi ẹ bá ti rẹ́rìn-ín inú mi máa ń dùn ni. àdìkẹ́ mi ọ̀wọ́n ọmọ mẹ́rìndínlógún níta nílé bàbá rẹ̀ ń jẹ̀bú òde ọmọ alárẹ̀ ilé ọkọ mi. bẹ́ẹ̀ ni kú fún mi báyìí o ẹ pẹ́ pẹ́ pẹ́ pẹ́ ẹ fi mú fi ẹ wá ẹ wá ẹ ní Condition tá wà yìí kò bí mi lọ́rùn tó jẹ́ pé ẹ̀yin lẹ máa máa wá nǹkan tí màá jẹ fún mi. Ojú kò mọ òru, mo pé kó tásìkò fún mi náà láti ṣe fún yín gẹ́gẹ́ bí ọmọ. Ó ní tòkété bá dàgbà, ó gba ọmọ ẹ̀ nínú ọmọ mi ẹ gbà mí tó yẹ kí n lọ sí ikọ̀ bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni. ìlú wo ìlú èkó ọ̀rọ̀ mi sálẹ̀ ń gbé lẹ̀ ń gbé àdùkẹ́ mi mo kúkú ló ti sú mi mo ló ti sú mi o ẹ̀rọ epo yẹn máa ń bà mí. jẹ́ kí n lọ n lè kọ́lé fún yín, kí n lè tọ́jú màámi, kí n náà lè dùn ún. Mọ́mi, ó ti tó àsìkò fún mi. Ó jẹ́ kí n lọ mọ́ mi. Àdùkẹ́, ìgbàgbé ló ṣe ọ̀. Mo ti gbàgbé nínú òkè náà. Ìlú tí bàbá àti ìyá rẹ̀ parí sí. Wọ́n ìrìn àjò àrùn àbò. Wọ́n padà wá ní ìlú àbò mo lé lájú mi méjèèjì jẹ́ kí wọn náà tún gbéra mi tún bọ̀ o. ìwọ ló ń ṣe ń jẹ́ kí n gbélé ayé o. Thank you. Ha ha ha!

lọ jáde sí nìkan ló máa bá ti sùn. ẹ lọ máa yé yàgò ẹ lọ bá ti bẹ lọ máa yé ẹ ti ẹgbẹ́ tí wọ́n sọ máa bá máa yé ẹ dáná ẹ máa tó ẹ fi wọ́n dà mọ́ àwa. lọ máa yé a ṣe é sí mi o. ẹ ṣe é kọ́. sẹ́ni mérí iṣẹ́ yà ngbà tẹ́yìn tẹ́mi ò mú iṣẹ́ wá èmi ò mú iṣẹ́ wá tó bá di ibi ká gbọ́ pé ẹ máa fún mi ń taṣẹ́rẹ́ ìwérí lẹ́kọ̀ọ́ èbó ẹ ra go tírí náírà ní ọ̀la làámọ̀ ó ń bọ̀ o. bàbá hmm. wa yẹ kẹ tí kẹ ìzì irú nǹkan bẹ́ẹ̀ yẹn ń gbà tẹ́tí ní lọ́kàn yẹ kẹ jẹ́ mi sí. kí ni wọ́n ń já sí lára rẹ̀ ṣé ìwọ dáa ni iye eléyìí iye yìí ọ̀sán jù ọ lọ ìwọ gẹ́gẹ́ ni ń bá jà ìwọ gẹ́gẹ́ ló mú mi bínú ọ̀lẹ́ òjẹun wá mọ́ ẹ bá mọ àwọn nǹkan tí mò ń ṣe nítorí ẹ mọ̀ pé mo nífẹ̀ẹ́ yín gan. ọ nífẹ̀ẹ́ mi ò nífẹ̀ẹ́ mi tó jẹ lára mi ló ń wá. bàbá ọmọ yín náà ni ọmọ yín ni bàbá ẹ fi yẹn lẹ ṣé wàá rí bàbá omi tuntun ti rú ẹja tuntun ti wọnú ẹ gbogbo iṣẹ́ tẹ bá ti gbé wọlé ń sìn fifty fifty tàbí sixty forty tó jẹ́ wípé ẹ̀yin máa mú sixty àwa máa mú forty tàbí ká jọ ní fifty fifty. Ah. ẹ ṣe jẹ́ ká ṣe ní thirty seventy káwọn mú thirty káwọn mú seventy. lọ́lọ́ ń pa ọ̀rọ̀ rẹ̀ bí kò gbọ́ bá sọ kí ẹ káàárọ̀ kéèyàn ga àràn kọ́wọ́ ta ni ẹ jẹ́ ń gbọ́ òótọ́ ọ̀rọ̀ òjé. èmi èmi ni mo bá yín sọ̀rọ̀. ibi igi là á gbọ́ mọ́ fàfà o wa ohun là á mọ́ fàfà ibi igi là á bá o. bàbá deal is deal a ti sílẹ̀ nìyẹn. a ti ṣe deal. bẹ́ẹ̀ ni a ti sílẹ̀ ẹ má wọrí. Eh, hmm. ẹ mọ kò tí ì sí nǹkan kan nílẹ̀ ẹ mọ gbọ́ làbárí ń gbé àríbáwò ra. ẹ dẹ̀ mọ̀ páàlì ṣe nǹkan kan láì jẹ́ pé ẹ fún wa ní fò. ìwọ kọ́ ní ìgbà ṣe ẹni tí ìgbà ṣe. ẹ bàbá mo ti fara mọ́ fifty fifty yẹn. ẹ já mi sí i a ṣiṣẹ́ yẹn kò dẹ̀ ní sí traces. wọ́n máa bí ayé ṣe ẹ fún mi lómi kí n mọ kọ́kàn yìí. ṣé inú yín ti wá dùn báyìí. bàbá bàbá. Musa. bàbá. wọ́n náà fẹ́ rí mi mi ò lérò pé mo mojú yìí o bóyá kí ẹ wo dáadáa mi ò rántí ojú yìí mà. èmi ni wọ́n ń pè ní SK. ah, ah. mo mọ̀ yín gan ni o. mo mọ̀ yín ẹ máa gbọ́ mi ò bá tìjà wá rárá. mo wá kí n ni àmọ́ tẹ bá sọ ọ́ di tìjà máa fọ́ yín wẹ́lẹ́wẹ́lẹ́ máa bá yín jẹ́. èmi ni sk i can do and undo. ẹ cooperate pẹ̀lú mm-hmm. ṣe gbọ́ mm-hmm. ẹ máa gbọ́. Mm-hmm. ní àárọ̀ yìí ẹ jáde lọ sí báńkì ẹ̀rọ̀ṣẹ́ dollar I need dollars. mi ò mọ dọ́là mi ò mi ò dọ́là mi ò. ẹ èmi èmi ni wọ́n pè ní SK gbogbo bẹ́ẹ̀ rìnrìn yín láàárọ̀ yìí gbogbo ẹ̀ pátápátá ni mo mọ̀. ẹ wá ń parọ́ ṣé mọ̀ pé tó bá ń parọ́ a máa jalè olè nìyí. ìjábọ̀ ni mo mo ṣe lọ ẹ ṣe ló jọba lẹ́nu good ṣe rí dọ́là yẹn èmi ni mo wá gbà because ti tèmi ni ẹ bá ti padà lọ ẹ lọ ṣe ti yín owó tẹ kó dé dọ́là yẹn ti tèmi ni. wàá kó ránṣẹ́ mà. ẹ ẹ wá ti gbọ́. ẹ mi ò ti gbọ́ mà èmi ni mo lè máa fi ránṣẹ́ sí i ní ẹ̀ṣẹ́ mà. ó ẹ dìde ẹ ti dé jọ. a fọ́ orí yín dànù gbọpọlọ yín máa tú sílẹ̀ Oscar. ẹgbà owó kí èyí ẹgbà ara ni bàbá. bàbá ṣé ẹ ti nínú yẹn náà. kí ni jẹ́ sí à sí àkọ́tẹ́gbò ni owó tèmi kọ́ lélẹ́yìí o owó tèmi kọ́ ní àdúró owó tó wà nílẹ̀ yìí ẹni ọkọ̀ọ̀kọ́ rí jésù lórí gbàlà èmi lèmi rí tèmi ní kẹ́yìn ọwọ́ ajẹun mo wá ní ẹ wá jẹun ẹ gbé mi lọ́wọ́ dání ẹ ń lọ́wọ́ dání tí ohun tó yẹ kó sí àtẹ̀mí. bàbá kò rí bẹ́ẹ̀ o ṣẹ́rí operation ta lọ hmm. kì í ṣàwa nìkan la lọ hmm. papọ̀ ta lọ. èmi nìkan kọ́ lèmi náà rí i èmi nìkan kọ́ ni mo ti ṣe ẹ̀yin nìkan kọ́ ti ṣe tẹ bá mọ iye ètùtù tí mo ṣe tẹ bá mọ èmi nìkan kí n kún gbogbo àwọn obìnrin tí ń fún sìgìdì lọ́mọ tí ọ̀jẹ̀ kọ́ wọ pálábá yín ó ṣe é èmi náà ò fún wọn ní nǹkan. ok bàbá kí lẹ fẹ́ kí lẹ fẹ́. tẹ ẹ bá lè kó owó ẹ fún mi ẹ sá méjì dọ́gbadọ́gba ni bàbá kìlẹ̀ fẹ́. àní bẹ́ẹ̀ bá lè gbé gbogbo ẹ̀ kalẹ̀ pé kí n máa lọ ẹ fi ṣàgbà fún mi o ẹ ṣá méjì ń dọ́gbadọ́gba mo fara mọ́ bẹ́ẹ̀. bàbá màá bínú sí yín o. ó bínú sí bàbá ẹ bọ́ bá bínú ìwọ jẹ́ bí ọlọ́run tó bínú bọ́ bá bínú ìbínú ó bínú bínú kì í bínú. ẹ ń tẹ́jú mi mọ́lẹ̀ rẹ̀ náà. Hmm, ń tẹ̀ ń lójú mọ́lẹ̀ ojú rẹ ti yí ìpẹ́ni ni. ìwọ náà ṣe kó bàbá máa bá yín jà o. ọba mi jà o lè bá mi jà bọ́ bá mi jà ni mọ́jọ kọ́ dà án. ẹjọ́ lẹ́yìn jẹ. ọjọ́ láti ẹ̀ náà ọba mẹni tó ń bá fa nǹkan lẹ́nu. àwọn wo lọ́ọ́ máa dọ́gbọ́n mọ́ owó owó nìkan kọ́ lòun ẹ̀ kì. bàbá ẹ má bínú. ọ̀ ń dọ́gbọ́n mọ́ mi nítorí pé ọjẹ́ mi lówó. bàbá ẹ má bọ̀ kẹlẹ máa múṣẹ sí wa fún wa a gbọ́dọ̀ ṣe nọmà yèyé ni ọ lóòótọ́ Oscar ah na wa father ah. our grandpa grandpa you know as e dey mm-hmm. go grandpa suppose dey chop well baba chop on to him end. o ti tó ah, ah, o ti ti tó o ti tó ẹyin náà ẹ manage yòókù ah, a máa halẹ̀ mọ́ mi. baba oya ẹ carry go ẹ carry go. yeye yeye ni ọ lóòótọ́ <laughs> wọ́n mọ iye èèyàn abiyamọ obìnrin tọmọ tọdú àbá ìwọ ọmọ. ẹ dẹ̀ máa kó. mi ò ní kó mi ò ní kú ọ̀sọ́ mi darí dùn máa yẹ àbí ara wà mo rí yín náà ẹ káre o omi ọ̀tọ̀ wá o ah. ajé ọmọ àwa máa rí ibára wa tó. Ah. yeye kí ló ń ṣẹlẹ̀ ẹ palẹ̀ gbogbo owó ẹ kó fún bàbá yìí. Oscar calm down ìgbé ò léwu ẹni tó bá. ìyá àwọn ọlọ́kadà ní ìlú Thank you. tí wọn ò ṣàṣeyàn kan fún yín ṣá. ìyá mi bó ṣe ń bi nìyẹn o bó ṣe ń bi nìyẹn o ṣótìrí lady náà mi mọ bó ṣe dénú ilé kò dénú living room mo bá ní pretty like pretty lady you need to see her skin wíìgì wà lórí ẹ you know olú ẹ̀wọ̀n dẹ̀bi ẹ̀ka ẹ̀bí ọmọlúwàbí ah, ẹ̀ka mi ìmọ̀jú yìí omi mọ̀ ṣé mi ìmọ̀ mi ìmọ̀ yìí àbúrò ìṣẹ́ wíìgì orí ẹ̀ ó dán orí ẹ̀ ni. Ah, ah like clean shaved tó tó ṣe kínní wọ́n dúró kínní àwọn ifá wọ́n dúró ẹ̀ sórí ẹ̀ like mo kọ́ bẹ̀rẹ̀ sí ní mọ̀ ní yé ológun lélẹ̀ yìí like I was scared mo mọ̀ gidi ni the next thing yẹn mo ṣe ṣe ń pọ̀ fún lọ́wọ́ bóyá tọ́wọ́ bá kò torí ọ̀bọ jáde nìyẹn. Ah! kí ló fẹ́ ṣe fúnra mi ni mo wọlé tí mo sáré lọ kó jáde. ṣé mo rí tẹ́lẹ̀ mi mọ̀ rí o ah, ah. mi mọ̀ rí o sísàmì ẹ pẹ̀lẹ́ ah ìbá ti polópàá kí ló tẹ ìwálè lọ report. ọlọ́pàá máa mú ẹyọ ọlọ́pàá jáde ẹni wo bẹ́ẹ̀ ọlọ́pàá ó wọlé bẹ́ẹ̀ fún tí bá ń fóònù dání tó bá fi oògùn bá àníyàn gbókun àti ìbọn akamọlé tó bá fi oògùn bá fóònù mọ mi lọ́wọ́ tó gbọfẹ àbí bíyà kó bá fast kó yìnbọn fọta olùbẹ akáǹtì làwọn ẹkọ rẹ títorí owó títorí owó ah ìrọ owó àti ẹ̀tún dúpẹ́ lọ́wọ́ ọlọ́run àti dúpẹ́ rẹ̀. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni sísá mi ẹ pẹ̀lẹ́ ṣé òun ṣàṣẹ ọkọ fún yín ẹ pẹ̀lẹ́ ṣe gbọ́ ah, ọlọ́run ní jẹ́ ká rírọ̀ ẹ̀ mọ́ ẹ pẹ̀lẹ́ ẹ ṣàwà òkè ṣé kò sí ọkọ tó ṣe yín ah, pẹ̀lẹ́ my favourite sister. mami ẹ tẹ̀kẹ̀ yìí ah, mami ẹ má bínú ẹ má bínú. Ah, ẹ mọ̀ pé iṣẹ́ ajé ló sọ ọmọ nù bí oko èmi náà understand yín màmí ẹ má bínú ẹ má bínú ah, màmí mo ti mí sí gan o màmí ẹ má bínú sẹ ok ok màá wá wòye next week. ṣíbà ti sọ rèé ò bójú ẹ̀yìn. kékèké ìdí mo ń bọ̀ máa wá ok ẹni sùúrù máa wá next week ṣé next week wá ok. Eh? Eh? ìyún ọ̀sẹ̀ tí ń bọ̀. àwọn èmi náà mí sí mi gbàgbé lé báwo ni màá gbàgbé yín ok ok màá wá next week màá bá yín ra nǹkan wá. ilégbè ọmọ ṣeun ó ṣì wà ọkọ mi ó ṣoríire ikọ́ ìkéjò lẹ́sẹ̀ o kò sún búburú tí ó ṣe ọ́ agbára ọlọ́run àdúrà mi kúkú ń gbà lórí rẹ n ò fún owó orí rẹ náà kúkú ni ó wà kéré oko wálé wá bá mi ní àyìn bí ọkọ mi kí ni oògùn ẹ̀jẹ̀ tó bá mi rà lọ́jọ́ ti àti ẹlẹ́rìndòdò òun náà ti tán. Ah, ah. ok ok máa wá next week màá bá yín ra nǹkan wá ṣé inú yín ti dùn sí i ah màámi tẹ́ bá rí ọmọ yín ah tẹ bá rọmọ yìí sìn ọmọ yìí ti fine gan ó ti bẹ́ẹ̀ ẹ wò kó ń ṣe ayé abúlé ẹ mọ̀ àmọ́ ẹ má wọrí ẹ má wọrí màmí next week má bá yín ra wá. mo retí ó kojú mi sọ́nà o ìṣe ọkọ mi kódà à pàdé ayọ̀. okay mami i love you mama that's my mama kò sí lẹ́yìn ọlọ́run ẹ̀yin ni mommy. i love you ẹ má worried? ẹ worry. If èmi náà máa mú yín wá sẹ́kọ̀ọ́ tẹ̀gbọ́ màá bá yín ra nǹkan next week expect me love you mama. ìwà sẹ́mi yóò wù tí yóò dẹkùn fún mi ẹlẹ́dàá mi ẹlẹ́dàá dákun má jẹ́ kí n wú o. Hmm. Egun, Egun, Egun, máa bá tiẹ̀ lọ máa bá tiẹ̀ lọ èmi ò má ṣe. fún ẹni tó múṣẹ́ wá. ègún ègún ègún dákun máma jà ó lórí mi. Our next operation is night. Dress code boss. Blue and black. Blue and black. And no fuck up. yes, boss. Yes, boss. orí pò kò sáko. ẹ kí n ti ẹgbẹ́ lẹ́yìn ló ní ẹ láàárín tó wà. ṣé kí n rí inú ẹ. ẹ rí torí bọ̀. Ah, a máa tí ń bínú. wágbó òun náà àwọn àti wágbó Bye. bá ẹ lọ bá ẹ sọ̀rọ̀ àmàlùdá. wishes fẹ́ máa invest ẹ fẹ́ máa ṣe èmi ò ráyè o bẹ́ẹ̀ èmi ayé ayé lèmi máa jẹ́kún tèmi ká fàájì mo mọ̀ ń pa yẹn dáadáa oyiṣẹ́ tèmi máa ṣe tí máa fi lọ́mọ lọ́wọ́ ẹ ẹ wá ń bí tíṣẹ́ yín bá ń tì í lójú iṣẹ́ tèmi ò tì mí lójú rárá yèyé mo dẹ̀ ronú ọ̀sà fara bá bínú life is not like this now sọmọ ipe iṣẹ́ yìí iṣẹ́ ìtìjú ni àtúwà wọ́n fìbọn máa lé ẹ wọ́n tún fìbọn máa lé ọkọ ẹ. èmi ò ráyè orí burúkú o ẹ bá fẹ́ ní owó tẹ fẹ́ dọ́gbọ́n fi ṣàwọn kọ̀ọ̀kan ẹ bá máa sọ pé èmi máa fi ṣe ṣe fàájì máa fàájì máa ṣiṣẹ́ ìlú ni. ẹ gbàgbé wọ ọ̀gbẹ́ni ṣé wàá pé àbí máa lọ mi ò ráyè o bó bá dẹ̀ pé o kárí wa a máa máa kọ́lé tó bá jẹ́ pé ẹ fẹ́ máa dọ́gbọ́n fi owó kan máa fọwọ́ sí Raymond! You need to talk to him. You need to talk to him very, very well. Ha! Ah! -ha. ake mɔ nba kɔkari wa tɔ yɛ. well, sir. We are on it. Our handshake, does handshake, handshake, sir. Mo mọ̀ pé àwọn jàre kankan ò It's either yes or no. But trust us, sir. We will make it happen. I'm very sorry, sir. We are actually very sorry. 가 나와 있는데 시몬이 뭐죠? 크로월에서 빌드 아 빌드 돌린 원. 알아우 사파라. I am very angry as I speak. Because gbogbo yín kàn ń ṣe rádaràda ẹ̀ ń ṣe rédèrèdè. Kò sí kankan nínú yín níbí báyìí tí wọ́n fi tipá mú láti wá ṣiṣẹ́ o. You all signed voluntarily pé iṣẹ́ yìí ohun ìṣe ni. Ẹ dẹ̀ pledge life yín àti loyalty yín sí. So why why you acting like I have to push you to work? Can you tell me why that is so? Yẹ́sẹ̀ ìbáyìí, àmọ́ nǹkan tó pa Ṣàkọ́ àti Rainbow. Because kò sí unity láàrin wa. It's as if nínú ẹgbẹ́ yìí, àwọn ẹgbẹ́ kéékèèké kan tún wà. Otherwise, why tí irú nǹkan bẹ́ẹ̀ ń ṣe máa ṣẹlẹ̀ tó jẹ́ pé àmọ́ nǹkan tó gbé wọn lọ síbi tán lọ, àmọ́ nǹkan tó kọ̀ sẹ̀. And we know what we stand for in this quarter. How can we achieve what we are set to achieve on our path? A béèrè nǹkan lọ́wọ́ àwọn tó jó lórí. Ammunition wo la máa sọ pé wọ́n fún wa? Kí ni nǹkan tá so far? Ẹ ẹ̀ kó wọ́n fún wa sí tẹ́sì gan ni. Because gbogbo àwọn kí ni ẹ̀kọ́ yìí sì fún wọn láti fún wa. Ọwọ́ wo kò kí káwọn ṣe pàtì káwọn ṣe pàtì wọn. Kọ́ wá wò bóyá máa ṣe tiwa báyìí ṣe tiwa. Excuse wo gbogbo la fẹ́ ní ìsìn not working ẹ kò bí ẹni bẹ́ẹ̀ kò rò pé ẹ orúkọ ẹ kò fẹ́ máa fi ṣakọ kiri káwọn èèyàn máa sọ pé àwọn tó bá mọ̀ yín kọ̀ọ̀kan I don't even know I don't know. As you all know, I am not the overall head. But èmi ni wọ́n fi head zone yìí and I have a responsibility. And if I am not competent enough, if you all are not competent enough, bí ẹni pé mi ni mi mọ̀ ṣẹ́ mi ṣe. Now, let this be a note of warning to you. Tìbátìbá yín sọ. Tìbátìbá yín sọ̀rọ̀ kẹ́yìn òkè jókòó kẹ́rù ní ara yín. Kẹ́rù ní If you are still interested in being part of this call, she ẹ she ṣe àbí If you are ready to be in, ìfẹ́ kẹ́ mọ̀ with your own life ẹ̀mí yín, òun lè máa fi ṣiṣẹ́. I rest. sórí nǹkan tí mo ṣe sọ lẹ́kọ̀ọ́ ọ̀rọ̀pọ̀ èmi ń lọ a máa sọ̀rọ̀ níta. ó ga ọ kí ló ń fi gàfẹ́ ṣe. bàbá yóò dáa fún ọ àṣẹ bàbá o ò ní sílẹ̀ tẹ àṣẹ bàbá o ò ní yàgbẹ́ kó tọ̀ àṣẹ bàbá sórí. arábìnrin yìí ti dàgbà ti àlàpà bá a bá bàá tì í ṣe lèèyàn bá a rẹ ni wòmí ó ti bẹ́sù jẹun lóríta mẹ́ta ọ̀gọ̀jì ọmọ tí ìyá rẹ̀ kú tí ò ní sunkún ó ní kí bàbá bá máa kú kó kú bí ìyá bá máa rè wàlẹ̀ àṣẹ kó rè wàlẹ̀ àṣà àbọ̀dọ̀ mi ò yé ọmọ yìí burú gan kódà gan kì í ṣobìnrin mọ́ ọkùnrin mẹ́rìndínlógún ni. bàbá ọmọbìnrin lèmi ń sọ̀rọ̀ rẹ̀ bóyá ṣe pọn lẹ́jọ́ báyìí bóyá ló ṣe ń ṣe báyìí bàbá ọkùnrin lè ń dákọ̀ obìnrin lèmi ń sọ fún yín bàbá. òun náà mọ̀ wí ah! iná ni tí ò mójú ẹnikẹ́ni wòmí ẹ má fi ṣeré o nítorí ìyálàyà yín ni. ìyálàyà wa ìyálàyà wa méjèèjì. bí ti bá wo. nígbà tí ìyálàyà yín ni. iná bá jó amójú ọlọ́kọ rẹ̀ kì í ṣe bí tèmi. ẹ má bínú bàbá. bàbá àmọ́ níbi tá a ti ń ṣiṣẹ́ yìí ní ti ń sọ fún wa pé tá a bá rí mú àgbéga àgbéga wọn á gbé wa ga àmọ́ ní tó wàá le jù ni pé tá a bá wá rí mú wọn á dá wa dúró kò sí jíjẹ kò sí àìjẹ mọ́ nìyẹn. Ah. ìyẹn túmọ̀ sí wípé wọ́n gbàjẹ́ lẹ́nu yín àti jẹ àti mu ó wà dọ̀ràn èyí tí ń bọ́ sí ńlá pò gan-an ní mo rí mọ́ ó ṣe wọ̀ ó ṣe wọ̀ ó ṣe wọ̀ wòmí gẹ́gẹ́ bó o ti mọ̀ mí lánàá kó tó dé òní èmi arínájà arínàjòrò arẹ́tùjú ogun iná ni mí wọn ò mójú ẹnikẹ́ni ọ̀gbàrá ni mí wọn ò mójú òmùwẹ̀ afẹ́fẹ́ ńlá rèé tí ò mójú kìkì gínú gbó èmi gangan nípa olókun abìgaralé tí ò kú pupa èmi rọ̀ mọ́ tí mo jẹ́ kọ́ọ̀rì sẹ́nu pẹ̀lú. wá ọjọ́ Okay. ṣe sọ́sọ́sọ́. ọlọ́gbọ́n tó ẹ o. tó ẹ. ọ̀rọ̀ àgbà bí ó jẹ lówùrọ̀ àjẹ lálẹ́. lálẹ́. ohun àgbárí. bàbá ni káíká sọ̀rọ̀ àgbátìkù. àwọn bá wà láwàá. ẹ wọlé. ẹ̀wọ́n kí ló ṣe yín ṣe òkú yàrá wà lórí ni. ìlú ẹ̀mí o eléyìí sugar. Ah, ah, I can tell you Some people do not think You run you. Come on, me, darling. Mama, ká wò bóyá fẹ́ bá yín sọ̀rọ̀ wọ́n bá jẹ́ tó bẹ̀ ṣe bèrè lọ́wọ́ ẹ̀ jẹ́ ká wò ní adarí o. àwọn ìyá ló wà. yàrá wà. wà á lọ. Oh, oh, oh. oh, oh, oh. sọ́mọ nà mí ni. Mama, mi ò lè nà yìí wọ́n kàn sọ fún yín ni pé ká máa fò lè lọ mi máa tẹ́lẹ̀ bá tún fò lè mi kọ́ bá ṣẹlẹ̀ kẹ́ fà á fọ́. ṣé mi lọ ṣẹlẹ̀ kékeré. ọmọ ẹ kí ló kí ló ló ṣẹlẹ̀ kó ṣẹlẹ̀. Àjọkẹ́ mama mama Àjọkẹ́ ọmọ pàrọ̀ bí táwọn mọ́tò tí wọ́n pè é náà ló ń jẹ́ jẹ́ tirẹ̀ o òye ah, tí n bá torí ọmọ jìyà ah, àdúrà mi ni kí n jẹun ọmọ ah. Èdùmàrè fún mi lọ́mọ tí ó ṣàánú mi. Hello Àjọkẹ́ Hello ìyá Tọ́lá ló ń sọ̀rọ̀ níbo ló wà ìyá ẹ̀fẹ́ rí ẹ àti wà lọ́sípítù. yẹ ẹ béèrè ẹ. jẹ wọn mọ kíyà mi má lọ lóko àdúrà mi ni jẹ́ ń jẹ wọn mi má lọ lóko tí n bá torí ọmọ jìyà ó lóun bọ̀ ó ah. ní sùúrù. àdúrà mi ni kí n jẹ wọn mọ Èdùmàrè fún mi lọ́mọ tí ó ah, ṣàánú mi mi má lọ lóko ó wá bí ọ ò jírí ẹ àjọkẹ́ gbọ́ ọmọ tí wọn náà bá bí láyé ò ní jèrè wọn tó bá bí gbọ́ ọmọ láyé wọn ní bùyẹ̀pẹ̀ sí ọ lójú. ní àjọkẹ́ ẹ má ṣe pé ọlọ́run ajé ó yí padà olókòlò ń dẹ̀ fún yín lálàáfíà yẹn ló ṣe pàtàkì ẹ pẹ̀lẹ́ mímú yín yìí ń dẹ́rù bà mí báwo lè ṣe wá mí báyìí. ìyá àjọkẹ́ dókítà ìyá àjọkẹ́ ẹ ti ẹ̀ wojú mi ẹ̀yìn sùn yìí. dókítọ̀ dókítọ̀ ẹ wá bá mi wò wọ́n. Tó kí ló ń ṣẹlẹ̀? We lost her. Mọ́bìnrin bá jẹ̀kùn mọ́lú ó ní ìdí ni ìdí ń níbẹ̀ ọlọ́gbọ́n ayé ah. ẹ̀yin ah. ọ̀mọ̀ràn ẹ̀sùn ah. mọ́ bí ẹ̀jẹ̀ àjọ sàmì àdúrà yìí kàgbé tán ẹ̀mí o ọlọ́gbọ́n ayé o ẹ̀yin ọ̀mọ̀ràn ẹ̀sùn mọ́ bí àjọkẹ́ àjọkẹ́ ẹni ló mú pé àjọkẹ́ ó ti pè é lẹ́ẹ̀mẹ́ta. kí lẹ fẹ́ bá mi sọ gangan. èmi mọ̀ kó ní gbọ́ òun ṣùgbọ́n màá sì sọ tèmi. gbogbo ohun tó ṣẹlẹ̀ tó wà lẹ́yìn tó ń mú lẹ́yìn ìwọ ló dálẹ̀ ìwọ ló fà. ìwọ ló tì yá ìṣubú tó dọ̀rọ̀ hospital bẹ́ẹ̀ ṣubú èmi ń jẹ́ ẹ̀ tó wọ́n lè gbọ́ ègún kan nìyẹn lọ́tọ̀ kí yá ni ẹ máa sọ̀rọ̀ kó máa ń kọ̀kọ̀ kò ti ṣe pè fúnra ẹ̀. ẹ̀kún torí a tún wá gbé ìyá yìí lọ ọsibítù mo pè é pè é bí ìyá yìí ṣe ń pọ̀ kàkà ní kókó owó akóṣe wà yọjú sí ìyá yìí tí ìyá yìí fi dákẹ́ kò yọjú. yẹ́ ti gégùn lẹ̀ fún ẹ o ìyá ẹ o ti gégùn lẹ̀ fún ẹ ègún dẹ̀ máa ń jagun àjà tí o fẹ́ gbọ́ ó ní kó o pé gbadun láyé kó o fẹ́ kọ́ àwọn ọmọ ó ní jèrè wọn o. màmá wa kí ló ṣe yìí kí ló dé bẹ́ẹ̀ pé gbogbo ọ̀rọ̀ ọlọ́rọ̀ rẹ̀ máa ń ta sí mọ́ sílẹ̀ yín ò yín ni ẹ wọ́n ti wèrè kan ẹ tí wọ́n sọ fún mi pé ó gé èpò lórí burúkú kan kí ló pè mí pẹ̀lú èkó kí ló pè ẹ wá tún máa ṣe. àpè àtọ́gbà tọwọ́ bọ̀ ìlọ́pọ̀. sọmọ lélẹ̀ ah! ọmọ tó ń bá wí tó ń warùn ó ṣe tán àti parun nìyẹn eléyìí máa parun ó ti ń parun lọ bó ṣe wà yẹn. Ah! lèyí lẹ́nu ọ̀rọ̀ lè yí o. torí nǹkan torí ọ̀la ni abiyamọ ò gbọ́dọ̀ sọ ọ̀rọ̀ ègún lẹ́nu. bàbá sọ abiyamọ. èrò tó lọ sóko èrò tó lọ sọ́jà ẹja jọ ṣàmì o ègún bo ní ìjà wa.